أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت فون الله وبلا نجلو أنت رأيكاتي فون أسواج إذا olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ọlọ́run kó bá nábi láti àwọn ará rírẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmì ẹlọ́wọ̀n ọba kúsànú wa náà ẹlọ́wọ̀n òbí wa kúsàmúkàtọ̀ aláàtàn kìyàmà kíra tí a fi sin lẹ́kùnláàrọ̀ ojú òní ní masáìlì jahiliya tí a fà wa muhammad bin abdulwahabi ọba sàbùjáde bẹ́sàn rẹ̀ da sawa fauzan bin sani al-fauzan gaba su si tuki harore sali bin fauzan bin abdullahi al-fauzan ẹ̀kọ́ masala al'adiyya wa samanun labar larai ní page 227 al-gulu fi asar al-anbiya ima safidu nípa ìlàpàwọn ìdẹ́bí ọlọ́run ìmọ̀ ṣàfihàn nípa ìlàpàwà anábì ọlọ́ọ̀bà anábì ọlọ́ọ̀gá jókòó sí ìgbà ẹ̀rí ìdí àkàsíwájú wọ́n tó àjẹ́rẹ̀ tàwọn nípa wòlíì ọlọ́run nípa àwọn èèyàn rí láti rí kẹ́mbì kan rí táwọn yàrá mú bẹ́ẹ̀ níjọsìn eré ìtàwọn anábì ọlọ́ọ̀bà ni ó di wa bá lọ sí hajj ẹ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ dandan bí àwọn òkè lálálálá ìwà bẹ̀rẹ̀ pé kí ni wọ́n ti bẹ̀rù wọ́n ní jàlẹ̀ ìráàlú ìdàbàlẹ̀ ìráàbí tó bí bá wáyé nínú òwòye àwọn yóò máa wọ̀rọ̀ ọmọ fún àtò láì báwọn náà fẹ́lẹ̀ gbà wáyé ní òwòye wa tó mo dé lọ́dà bọ́lọ̀ bẹ̀mí àyàbí ogun mo rí ọjọ́ kan tó mọ́ nínú bọ̀ tó ní ọlọ́gùn ìdàbàlẹ̀ ìráàbí àwọn ọmọ ara wọn máa lọ rẹ̀ ó ní ìrá ni kòrán ìdàbàlẹ̀ ìdàbàlẹ̀ ìrá ó ní ìránù ọmọ ìlà balẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ pé inú ìgbà ilé àyè ní algoro fi afar al-anbiya 227 ìṣẹ́kẹ́jù nípa àwọn ìlàta ààyè táwọn anájọ́ lọ́wọ́ ti ṣe lárí المسألة عابية وثمانون رقم 81 اتخذوا آثار الأنبياء مساجد إمامو ààyè táwọn níbi ọlọ́run bá ti fìgbà ní mọ́síláàzí ma zukira an umar láàrin balúgbà umar bin khattab radiyallahu anhu umar bin khattab ọlọ́kọ̀ bá sọ sínú umar bin khattab tó sáré ó wà nínú àwọn tí wọn ò fi kẹ́ ní kẹ̀kẹ́ tó wájú mọ́ṣílìkì rárá lọ́ hakun ìlàkà ṣílìkì rárá lọ́fàlù fún ajẹ́rẹ̀ aswad ń aswad sọ bí i pé ìdílé nìyẹn ni ní wàlíra aswad hajar àmì látẹ́sà wà látàdó kò láti ka tulè sí fún yà kò sí ní kaba tulè sí fún yà báwo la an ní ra àìsàn tó lọ́yẹ̀ kúrò má kà bàtò tí a gbogbo wọn tó kí sí máa kí sí bí mo fẹ́ kò kúta ní ọ ó di ayẹ̀rọ aṣọ tá a máa kí sí fọwọ́ kan ó wa hajar kúta ní ọ látẹ́sà wà látàdó kò láti ka tulè sí fún nípa ara òjò láwọlá àmì ìrọ̀ àìsàn òkè tí a bí mo rẹ́mi sọ́dọ̀ kìí jẹ́ má ti kìí jẹ́ rẹ̀ ó di ẹjọ́ lóòótọ́ tó ṣe mú wa ẹni tí ó sì ga fún wa náà ni ọlọ́kọ̀ tó báyọ̀ bẹ́ẹ̀ ọmọ òṣogbo náà báyọ̀ bọ́mọ iléṣẹ̀lẹ̀ ní ọmọ ọmọ area of society ni wọn náà ní ìṣẹ̀lẹ̀ society báyọ̀ mọ̀ wá ń jókòó rẹ̀ ní christian kan abẹ́rẹ́ ọ̀tún bá ń ṣe wáàdì rẹ̀ àwọn christian máa wá bẹ̀rẹ̀ láti máa challenge ẹ̀ gan-an òun náà sọ pé challenge tó ń rí jù challenge tó ń rí jù ni ti dédé àkàndé tó mọ̀ ṣọ́ arọ́ fi ṣèwé ó fi kiri ẹ̀ṣẹ̀wé gbàdúrà mi jóná ní ìwé ẹ̀jọ́ náà dédé àkàndé ó gbọ́mọ̀ ṣọ́ twelve tàbí tún rí nù wọ́n bèèrè ọ̀bá yẹn pé ẹ̀yin mùsùlùmí kí ẹ bá rí pé ẹ bọ́ lẹ́lọ sí maka ewu olùkọ́ tẹ́ máa kí sí kọ́lá tẹ́ máa kí sí àyà mi já mo pé kí ẹ bá ìfẹ́ fi dá lóhùn báyìí ní àṣeyọ́ náà lámúṣẹ̀ wọ́n ní aláàkọ́ ọkọ̀ tẹ̀mí bíbélì bí ní sọ pé kí ẹ fi ìfẹ́ hàn kan kí ẹ fi ìfẹ́ hàn kan kí ẹ fẹ́ lóko kí ẹ kí sí kan kí ẹ fi ìfẹ́ hàn ni ó lè kú sí ààyè ní báìbù jẹ́ pé kí ẹ fi ẹnu kó nǹkan ni ó fi fẹ́ hàn kan yẹn ìgbà lè kó sí eléyìí mi wọ́n ti wọ́n ti títà ẹ̀ z-o-i-n àbí z-i-o-n mi wọ́n ti ẹ̀ zioni ìdílé náà ló kọjọ yẹn wọ́n sọ pé mo dẹ̀ yìí kíkẹ́ kẹ́kẹ́ lọ́sẹ̀ lọ́sẹ̀ jẹ́ fún wa àwọn ẹni tó ṣe wọ́n wá ní ẹ̀sìn fẹ́ hàn òkúta iyebíye tó wà ní igunlé náà ẹ̀sìn fẹ́ hàn òkúta iyebíye tó wà ní igun ilé náà ilé yẹn tó lè wọ́n sílẹ̀ lọ́rọ̀ sí àjì lọ́rọ̀ sí àjì igun kábàbá yìí ilé yẹn wà ní òkúta yẹn wà igun òkúta yẹn wà lẹ́yìn ara ò lọ́rọ̀ ríra ẹ̀ wọ́n búkú tàbí mẹ́ ìgbìmí lọ́gbọ́n sí àjíyọ yóò gbìmí yé ó di wà ó wá ní ọlọ́run sọ wọn bíkà pé ẹfì fẹ́ hàn kàríkì hàn kìsẹ̀ ọlọ́run lọ́wọ́ sọ pé ẹfì fẹ́ hàn òkúta yẹmíye tó wà ní igun ilé náà àwọn èèyàn ó lọ́wọ́ akọ́rù tí wọ́n bí ẹ̀kọ́ sọ̀rọ̀ ah òwò náà wà nígbà bá ìfẹ́ dáhùn bí èrè yìí nínú báyìí bù náà lọ́dọ̀ wá mọ́rọ̀ òkè dáa lóhùn ó di àdébí ẹ̀rọ ní àdébí náà ti fẹ́ ọkùnkà ẹ̀yìn lókùnkà ẹ̀yìn ó gbé ògo fọ́lùbí sílẹ̀ ẹni tí wọ́n ń ṣẹ̀dá wà láàrin àwọn ọ̀tá tí wọ́n máa gbé ẹ̀yọ ìgbà yẹn àdébí òsì síbẹ̀rẹ̀ sí dáwà síbẹ̀rẹ̀ sí dáwà wọn awó kábà wọn dábà wọn awó kábà wọn wá tún kọ́ wọn tún kọ́ wọn máa débi tó fẹ́ gbé òkúta rẹ̀ sí igun rẹ̀ gbogbo ìdílé kọ̀ọ̀kan láwọn làwọn gbé àwọn bàbá yára sí láwọn làwọn gbé àwọn bàbá omi yára làwọn gbé àwọn bàbá fún láwọn làwọn gbé ìdílé kọ̀ọ̀kan láwọn gbé wọn fẹ́ dìjà ìdílé ìjà tó dìlé wa ni ìdílé ìjà tó kọ̀ọ̀kan wa ìfúnni ẹ̀ mẹ́jà yà ẹ̀yà wo bilẹ̀kùn yẹn ẹni tó gbé ilẹ̀kùn yẹn wọlé kò ní ọ̀sán tó gbé yóò tún ìdílé tó gbé wọ́n ti kọ́ ní ìlú pàbẹ̀ wọlé sallallahu alaihi wasallam رضينا بالأمين رضينا بالأمين رضينا بالأمين àjọ́nú sí ìdájọ́ sí al'amin bájá ọmọ akọrọ ni o káà fi dé tẹ́lì fún ìdílé sí wọn tó náà kó ní ìdílé mẹ́ ọ̀ràn tẹ́lì fún ìdílé mi ẹ̀wọ̀n ìdílé jẹ́ lọ́yà gbogbo ẹ̀ ọmọ ìlú ìfojú gbogbo ọ̀sán ó sì ń dúró eré bàbá amẹ́ríkà kíkà ló bá mú aṣọ orí rẹ̀ ló bá ti rẹ̀ ló bá gbé òkúta rẹ̀ ló bá gbé lórí aṣọ rẹ̀ ló bá ní ìdílé kọ̀ọ̀kan kó fọwọ́ kan tó mọ́ fẹ́ nígunnígun wọ́n fẹ́ pé gbogbo alájọ́ ní agbókùtà sí ayé rẹ̀ wọ́n ti wọ́n ti gbókùtà rẹ̀ lọ tí wọ́n dé bí igun yẹn àbí wọ́n gbókùtà rẹ̀ wọ́n gbé sí gbòǹgbò yẹn bí wàhálà ti kó lẹ́nu nígbà yẹn bí wọ́n á ṣe múra yára ah, òkúta àjọ sí nìyí lọ́fíìsì ẹ̀hàn ọ̀gbọ́n lọ́fíìsì ọ̀sẹ̀ ìsúná ó díwà wallahu ta'ala alam bukun fẹ́ islam inú sọ́kàn sí nìkan lánàá ní àwọn àwọn títà náà mùsùlùmí lánàá gbọ́dọ̀ ń ta àyà kan Qur'an ẹ̀yà wọ́n là ń kanú Qur'an tó sọ̀rọ̀ ń pa ṣẹ́ kàtà máa ti mú iṣẹ́ hajj wọn islam ti yá èjù gbogbo nǹkan islam ẹ̀ ní tọ́kasí táàkì ní tọ́kasí ọ̀gbọ́n bíbí àná bí abáyọ̀ nígbà bíbí àná báyọ̀ nígbà ní kọ̀ọ̀tà ìdí sáàmù wí ni ìdí sáàmù wí ni ìdí sáàmù wí ni. ìtú lára ni kí ni àtọ́ níbẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìṣẹ́jú bá wà ní hajj ó lè gbà ọ́ bẹ́ẹ̀ni ìṣòro ó di báwa gbọ́n sọ̀rọ̀ lánàá ó di àbúté rí ni kò sí nǹkan náà tí mo sì bẹ́ẹ̀ sí àti kò ní kàkàdúrà tí nìkan láti wọ́n lọ bọ̀ọ̀lì ni ó di wa àbúté ọlọ́ọ̀lọ́pọ̀lọpọ̀ ọdẹ wo ètò yẹn bóde gbà tó nínú ẹ gbogbo wa ọlọ́run pé àrùkọ̀ àṣẹlẹ̀ pé gbogbo akọ́lára ìkìtẹ̀ gbogbo akọ́lára ìkìtẹ̀ wọ́n tó bá dán wọn lọ́kọ̀ báyìí náà bisimilahi Allahu akbar òtítọ́ tọ́lá tó wọn lè kí sẹ́wọ̀n wàhálà tó fojú rí tó fojú ara wọn rí tí wọ́n lọ sí àjẹ ọ̀kẹ́ tó gbò kí that's the first time mo kọ́ lọ sí àjẹ that's the first time mo lọ sí mo dé máa jẹjà níbi àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ àti kí magreth àti ìgbàmúsá tó fún ọ̀rẹ́ mi brauf fẹ́sùà lẹ́kùn tá a lọ dá a lọ ẹni tí ó sì tẹ̀lé jẹ́ ọmọ kẹ́kọ̀ọ́ wọ́n ní kí n ṣe sùúrù ní kí n lọ lè sùn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n á ṣe ń múra kí wọ́n lè sùn kí sùn. bí aago mẹ́sàn-án mo ti mo ti mo ti gbẹ́sọ̀ ara mi wọ̀ ojú àwọn pálọ̀ kí lè bàa rí mi sáà ní ara ọ̀ wọ́n àwọn ọjà àgọ́ méjì àgọ́ méjì òru ohun kalọ láwọn mọ́tò tó lágbègbè nínú ìpínlẹ̀ kiri bí ibẹ̀ bẹ̀rẹ̀ dáadé káàfi dé tóge ti maka ní ìdóge ti gbóngbó mẹ́ second point ni maka tẹ́lẹ̀ wọ maka tí wọ́n pé bá mùsùlùmí dàbí ìsẹ̀ mùsùlùmí yẹ kọ̀tẹ́nà àti kọ̀tẹ́nà iná sí ti àti kó wọ́n yọ kó kọ́ ọmọ tẹ́nà bàbá ìdíbẹ̀ wọ́n wá ní aago méjì àbọ̀ gẹ̀yẹ́ máa jáde ẹ̀ wọ́n fẹ́ kí rí ajọ́ náà aswad kit láago méjì àbọ̀ tó wọ́n lòún fi lọ fún káfí tẹ̀lé yẹ àti níbẹ̀ ló tọ́ àwọn èèyàn kù ìdìbò fi rí ajọ́ náà aswad kit nù ní ẹgbà ìwọ̀n tó máa ń tajà ago méjì àbọ̀ míì ah, ọ̀pọ̀lọpọ̀ ti máa ago méjì àbọ̀ níbi ìdìbò láwọn ọ̀pọ̀lọpọ̀ náà mà ẹnì kan kò sí ìdílé ọjọ́ láti bí ẹgbẹ̀ tàbí ẹgbẹ̀ta ogíjì tàbí mo ọ̀rọ̀ lọ́rùn ni kọ́lọ́ ọba àwọn ajá mi lọ́wọ́ àlọ́kì àwọn ìsìn tàwọn àbújọ kan àwọn àbújọ kan bá sí Chicago ni àwọn ìyá alájọ ọ̀pọ̀lọpọ̀ láti ti lọ àwọn ìsìn tàwọn ni ọ̀gá àṣìṣẹ́ àbá lọ pé nafnan kìfìn náà ọjọ́ ọdún tó alẹ́ tó ní sáà ní ọmọdé àwọn ọkùnrin yẹn tó fún wọn àyílẹ̀ fáwọn obìnrin àwọn obìnrin sí wàhálà jù àtọ́lọ́jà alájọ mọ́lọmọ́ mọ́lọmọ́ dúdúdúdú tó náà number three يا فلان كيف الناس وجاز طريق للنساء يقبلك أجرة أني أقول لا دعوني لو دعوا قوي لو دعوا قوي قوي قوي سبحانه بيكون في تولي أتوقعنا في بني وما سوى على وما سوى على ما لا حاجة دو دو دو ما تتوافق ما دو ليش توافق لك دو دو توافق المدي بتلاقي كنا ما كريم ọlọ́pàá ti dùn ìṣẹ́yìn kan pé wẹ́n nìkan fọ́ọ̀sì ìdí tó mẹ lẹ́yìn àsọ́wádìí ọ̀pọ̀lọpọ̀ ti padà sílé nǹkan ti kùsì láì kí ìmọ̀nà ti láì kí ìṣẹ̀lẹ̀ dáa kọ́lọ̀ kó sànù wa náà ṣe náà wí lọ ìtàkàlù àfẹ́rẹ̀ àmbíyá ayé masajid kama zukira an umar wọ́n mú àwọn ìlàkà ààyè ìjókòó àbí ààyè àwọn ànábì ọlọ́wọ̀n bá wọn ní mọ́sálásí bí mo lè sọ ṣọ́ra

nígbà tí àwọn àyè níbi àdúrà ní kọ̀lọ̀kọ̀lọ̀ báyìí ó yẹ ẹ máa lọ nígbà lọ sí ìlọrin ní kọ̀lọ̀ àdúrà ń bẹ̀. àyè ẹ̀kọ́ níbi rárá sẹ́n àwọn náà lọ lọrin àwọn náà dì lọrin àbí ó di ẹgbẹ́ máa jẹ́ ìdìbò kódà tí èyí bá rẹ̀ pé àwọn èèyàn múra gan wọn fẹ́ kún kọ́ máa sí mi ìlú tí wọ́n kọ́ kọ́ modern box lọ́dún jẹ́ kan nù ẹ̀ nígbà tí alberta máa ti ìwó gan ìwó alberta ni ibi tí wọ́n ti kọ́ wá sí látó yẹn wọn ò fọ́ kọ́ máa ti kọ́ yẹn kí ma nísìn. kíkọ̀kan <laughs> oye ojú wọn bínú sí àlùbáríkà bẹ àlùbáríkà bẹ bẹ tí wọ́n ti ṣe bá fi yẹrin ní yẹrin nínú ẹ̀ ó di àmì kíbi náà kìlọ̀ lọ́jọ́ kan kí ni wọ́n fẹ́ dàbí náà kọ́ bí wọ́n lé wo gbogbo fún ìtúni tó ní ọ̀rán tí wọ́n dáadáa wọ́n gbà fún alibarika ni wọ́n gbà fún alibarika ni wọ́n níbi tí alẹ́ lè dúró ní ibi tí ìlàbọ́lá gbóni ṣé kò sí lè lé ibi lè lé nígbà ìlà dálẹ̀ ọlọ́run mọ́tò àtàlù wa. naam na ayi salluna indaha mutabarukan biha umma wa albarka bi albarka wa bibe wal farqu bayna aadhi wa lati qiblaha da to wa na ni babu yi مسألة يتمنى في سواجه التي قبلها القلوب في أشعار أواني قوي يعني سيو فلان سيو فلان وهذا قلوب في آثار الخشعات إليه نقع عايي عايي يعني قوي وآثار جمع أثر أنني لقع عايكا هو المكان الذي جلس فيه النبي أو رجل الصالح وصلى فيه أنني عايكا alábí ọlọ́run ti kírun rí àbí ẹni rẹ̀ kan kírun bẹ̀rẹ̀ àbí oníná fìlà ń bẹ̀rẹ̀ láì pé àyíká wọn lọrin yìí máa ti dára tí wọn gbogbo dára wọn lè fi sí alámọ̀ tìsàlọ́lá sí alámọ̀ tìsàlọ́lá wọn lọ láì kan ẹ́ sí alámọ̀ lọrin olóhàmì àti nítorí káàkiri dáadáa àwọn ilé kọ̀wé ni wọn wọ̀nyí káàkiri náà dáadáa àwọn bí bushman bí tiwa báyìí làwọn máa láàárín káàkiri dáadáa nígbà ìtọ́jú bọ̀ tiwa ó dé wa àwọn ogun ibi sí alimu sọlọlá ni wọ́n tún máa gbà yín láàyè wọ́n tún tó gbà láti sọlọlá ń bẹ̀ wọ́n tún wà special not everybody not everybody ẹ bá dé Sokoto náà níbi ojú orí six man fodi o tí ẹ ti di burú jù tí bẹ̀rẹ̀ burú jù fún níbi àyè ló ti níbi àyè ló ọmọ ọmọ tó wọ́n sọ yẹ bọ́ ìfẹ́jọ bí ọ ó bá rí kan gbé bẹ̀rẹ̀ ó bá rí ó bá rí ó tún wá sí kílẹ̀ bí kábà wọ́n ti ti sàárín rẹ̀ bí kábà the only difference is kọ̀ọ̀kan kábà lẹ́yìn náà kì í ti black akọ bìbò blue wọn bìbò kọ́bìbì lọ wọn akọ wọn akọ pé nàlẹ́bí náà kọ́ ló rọ́bù náà lọ́wọ́ sí mọ̀sán wọ́n ti kọ́ kí ó sí ara kábà yẹn kábà sọ yẹn wọ́n ti kọ́ kí ó sí ara ọ̀dọ́ náà ọ̀dọ́ wa ti rẹ̀ kí wọ́n lọ sí kó torí ọlọ́bí kótó gbèsè kótó èyí máa lọ nǹkan báyìí kiri nítorí kí ẹ lè bá ṣẹ̀ǹkì náà ṣe ń bẹ̀ ti ṣẹ̀ dá àwà rẹ̀ ọ̀rọ̀ lọ́rí ìwọ Ibrahim ọlọ́rí ẹgbẹ́ ìbò nìwọ̀ ẹgbẹ́ ìyẹ̀ ìbókù ìdílé ẹyẹ ìbókù ìdílé ẹ̀dẹ̀ tẹ́ ìdójú wọn ti ẹ́ tó ó di ẹyin ẹ̀rọ níbẹ̀ wọn kọ́ sí ìkàlà wọn ti gé wọn àdàtì blue wọn gbẹ̀bọ̀ máa kọ́ sí ilà mọ́tí kọ́kọ́ kúrò àwọn kábà rẹ̀ nàlẹ́rí na kọ́lù rọ́bùnà lọ́wọ́ fún mọ̀sàkọ́mú mọ́tọ́lá alẹ́ màláìkà mi tọ́ka àti ìwà ìmú yípo rẹ̀ wọ́n ti kọ́ra yìí wọ́n ti bẹ̀ ń yà wọ́n sọ̀dáwò kìlíkàní wọ́n sọ̀dáwò kìlíkàní ibẹ̀ ní kẹ́ tọrọ ọmọ nígbà lọ ọ̀rẹ́ mi dájọ́ lọ ó ní kí n kò ní káyé wọn òfi kárí àwọn ọ̀nbára fún àmì ìtúlẹ̀ ní series by series wọ́n kó lọ́dọ̀ ọ̀nbára kan ọ̀bù ọ̀bù nìkan ọdún mọ́kàtí lọ́ba ọdún mọ́kàtí méjì ẹ̀dì wọ́n láti tó òtún oh yẹ ẹ̀dì wọ́n báyìí lọ́dún lọ títí kẹ́tí kàbí ọ̀bá rẹ̀ lẹ́yìn náà àwọn sàárè tí wàá lọ bá wọn sùn táwọn sùn táwọn bá kó yẹn bẹ̀ wọ́n kó máa sí wọ́n sí ọlọ́mọ sọ wa nù. يتبعون هذه الأماكن مواسم أما الطواعي وهي يعبدون فيها أما تسلم لله عز وجل قال واسبه أما هم يظنون أن الصلاة فيها فيها الفضيلة كذي يمكنهم به قالوا لا قالوا لا نسكت قالوا لا مثل الذين يذهبون الآن إلى دار هراء هذا الذي كتبه هراء وسمك قال وسمك هراء وهي أو ọmọ ọgbọ̀n àwọn òkè lálálálá nídé ìbárí mẹ́ alkiyamani kọfìrí lólúkìrí alkiyamani ẹgbẹ̀rẹ̀ àwọn ìmọ̀ ọgbọ̀n ọgbọ̀n ìrà dalek ẹ̀rọ islam is simple ẹ̀rọ ìtí tó lókè ara fáyẹ̀ jibala rahama yẹ kò ju òkútọ́wájú lé baba abdullahi abdullahi lọ jibala rahama yẹ wọn gánà dẹ̀ níyì anábíyògùn nígbà dúró lẹ́gbẹ̀ẹ́ kẹrẹ ó ní wàkàftù àhúnà ìkòló àràfà wàkàftù àhúnà mo dúró sí ìgbà yìí àti gbogbo gbangba yìí náà ní àràfà títí èdè dúró mẹ́rin tí ò tí èdè gòun tí èdè dúró àràfà ọmọ ẹgbẹ́ òkè afẹ́ gòkè àràfà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ no ìdúró kíkà kéde sọ̀kọ́dọ̀ àràfà lọ́mọ pé òkú fún àràfà ìdúró àràfà ìdúró àràfà kéde pé kámi òkè ni tí wọ́n gbágbó kèrè ara wọn aná sáàtì wọ́n jẹ̀ ní òkè kẹtọ́ mọ̀lẹ́gbò tí wọ́n gba gbé síkà sí ó máa sí bíbí àwọn ó máa pariwo gbogbo àfáàní máa lẹ́ẹ̀mà gbọ́ gbogbo àfáàní máa gbọ́ ó wà lábàá àràfà ọ̀nà tó lẹ́ kí jùmọ̀ ọ̀nà ọba kú sànù wa. ibẹ̀ àwọn lábàárẹ̀ dá ọmọ mọ̀ ni tí wọ́n lásìkò wà ní ó máa gbàwé láàyè gẹ́gẹ́ mo gbàwé ní màsí bí rùwẹ́ ìsìnkú no àti ìmọ̀ ní àdúgbò láwọn yorùbá máa dé sí yẹn rùwẹ́ ìsìnkú pẹ̀lú brav zaire bí akíyà ọ̀sẹ̀ ìlú jáde àwọn ni wọ́n súnmọ́ bẹ́ẹ̀ jù wọ́n máa bẹ̀ ní Lagos àmọ́ ní okòó tí máa jẹ́ bí òkè báyìí hùn bí wọ́n fẹ́ sọ́jà bẹ́ẹ̀ ni pé bàbá sábà ní sábà kàwọn náà kàbẹ́ wọn débẹ̀ bí mo wí ìta bí wọ́n lómẹ̀ ni pé ẹgbẹ́ ọjọ́ ilé òkè káwọn bẹ báyìí náà sí wà lórí òkè gbangba báyìí ọ̀rọ̀ ìgbà gbọ́n àdó sí ọjọ́ síkà máa sí o rebash ìdílé pàtàkì rebash rebash ẹjùgbà rebash ìṣẹ́ òjùgbà máa wà nù tí wọ́n wá yóò bá Lagos state kíríkà kẹ́sì ìṣẹ́ rebash rebash hmm. ẹ̀tẹ́wọ̀n tí wọ́n á nílẹ̀ gbangba báyìí àwọn ìwà kan dáadáa sílẹ̀ ń lọ àwọn ìwà kan dáadáa sílẹ̀ ń lọ ìwà pé àwọn ìwà sílẹ̀ yorùbá ń gan wọ́n ti súnmọ́ tààrà tí wọ́n á ta àwọn ọlọ́pàá bá kírun tán wọ́n á dún mọ́ àwọn òkàn pé ṣé ìsìlámù dáa ń ṣe lára wọlé ìṣe báyìí àwọn ìyá wọn máa dédé wo yìí wò sí ṣe àdúrà tẹ̀ dédé wo sí ṣe máa ilẹ̀ òun sì máa yọ mẹ́wọ̀n tó ló fi yọ òun àdúrà tẹ̀ òde bá ẹgbẹ̀ ẹni òde làwọn rọ́ọ̀ sí ìmọ̀ pé Lagos Lagos pé gbogbo oúnjẹ ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀rí mẹ́ àmàlà ní ẹ̀sẹ̀mọ́bìtà ẹgbẹ̀sẹ̀ lẹ́ẹ̀rí mẹ́ ọlọ́ọ̀bà kó sànù wa ọ̀rọ̀ yẹn àwọn ará kàmínà ọmọdé bẹ́ẹ̀ jù ìgbẹ̀rù kí kàmínà àwọn yóò bèè bọ̀rọ̀nú àwọn ọmọdé tí yíyà tó jẹ́ yíyùn ẹ̀ṣàrò máa lọ́sọ́ ẹ̀bẹ̀rẹ̀ ìṣẹ́sì tí wà àwọn ọmọdé ọmọdé àdúgbò táwọn ọmọdé sínú ìsí kọ́mẹ̀tẹ̀ rẹ pé ọlọ́run kó sáà lọ́nà ìbọ̀ká wa rẹ̀ bó ní lọ́nà yẹn ọlọ́run kó sáà lọ́wọ́ náà مثل الذين يذهبون الآن إذا قالوا إذا قالوا ويذهبون لأن الرسول لم كان قد تعبد فيه نعم قبل الإساءة ونبي لكم هذه الدعوة فهم يذهبون إليه بالصلاة والدعاء فيه إبا لهم إلهي وهي هم الله بمنسي أسكينهم به لذا تصحلون به لم يكن النبي صلى الله عليه وسلم يزور أقل بيسا النبي قال صلى الله عليه وسلم الله يقول لك ولا من الصحابة كرام أعرف حنا وصحابة أن يكون ثم ذهب إلى جار الحراء وقال الحراء لعلمهم أن ذلك غير مشروع أنا قلت كذا كثير من الشريعة كما نصيبه كذلك يذهبون إلى جر الثور بين وجمع نصيب جر الثور جر الثور الذي قصي الذي اكتفى فيه النبي صلى الله عليه وسلم قتل مدينة المدينة فقصينيه قبل الحجرة قدس الهجرة يصلون في ألا ونجد وولوه هنا وهي نفلا به ويدعون في إتيب لما نبي في تراري يتفلي تراري تنوي إكراما للكتال وربما يرمون في النقود ألمي ما صوصي به ألمي ما صوصي به أما الأربعة ما لقى كم يتفلي حتى فون ديما mo wà ní mọ́tò kọmẹ́ṣíà láti lọ rìn rí tàbí orí odò ọya ọbìnrin kékeré ó sì fowó ó sì dà sínú odò ó sọ àwọn gbóhùn kan màmá àwọn gbóhùn lórí ẹ̀ ẹ̀ tó ní kò sí nù ìgbà wọn ó dà sínú odò yẹn ó sọ àwọn gbóhùn kò sọ àwọn gbóhùn ẹ̀ lera wọn bìlí ìpínlẹ̀ kọ́lọ̀ ní kò tún gbódé odò padà ní o báyà wọ́n wọ̀ láwọ̀ láwọ̀ àlẹ́ ẹ́ àbí ègbò sọ ọlọ́run mú sá sọ̀rọ̀ wọn lọ́ba. هل وهذا قولوا من دين الجاهلية يقول لي أنت هي إيه نوية الجاهلية يعني الجاهلية هي التي تعظم آثار الأنبياء والمكان وهلوسة نالا ثم ما يعمل النبي الله لي ولهذا قال عمر رضي الله عنه عمر بن الخطاب رضي الله عنه لما رأى الناس لما رأى الناس يذهبون إلى سجن البيعة أجيت له رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة سيدنا مولك راوي يقول لك بيدي يقول لك الناس العمل يقول لون زميهم wọ́n ní wọ́n wá yọnu ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀ yọnu táwọn tàbí ilẹ̀ àà nítorí ẹ̀rí ẹ̀nà mọ̀ ìkọlù ìwú kìí ẹ̀kọ́ ọmọ kìí ẹ̀kọ́ gbogbo ó di kamara annáà sí ìgbà àbúrò ilá sí ìrùbẹ̀yà لوري فقال فإن قال قال بايك إنما أهلك من كان قبلكم تقعوا تقعوا تقعوا أنهم تتبعون آثار أنبياء أمها تلبي سواء نبي رحمة الله قل يا يوم أسنك ثم أمر بقطع شجاع ونقول بجين سنما نقول بجين يكون وهذه أماكن لم يقصدها النبي صلى الله عليه وسلم لتشريع هذا نطمع أيها يأتي بجين كلام من المسجد لا يجوز قصدها للعبادة فيها ولكن إلا أن يكون مطبع سبحانا به قدوا ما أماكن التي كسر النبي صلى الله عليه وسلم في الشريع أما يتم جزء كتب السنة لكي نلقى لا يكون صبر به مثل صلاته عند مقام إبراهيم في متوكسين بمقام إبراهيم قدوا أما أماكن الذي كسر النبي صلى الله عليه وسلم في الشريع أما هو يتم جزء كتب السنة لكي نلقى musalata o inda makama ibrahim bí a musa makama ibrahim bí àwọn ìdòwò tó kí makama ibrahim ó di wa ó ti di súnà lónìí tó lọ sí máàjì wọ́n kì í súnà ẹ̀ wọ́n kì í náà sí àjẹ́ mayami ní sóòtù tawaf àti tawaf lórí wa tí a bá ti léyè jì tán ó mú lọ fún ó mú lọ sí makama ibrahim àbí láti ẹ̀yìn rẹ̀ lọ tí gbogbo nǹkan rẹ̀ lè dúró níbi makama ibrahim ó bí wa láti ẹ̀yìn rẹ̀ lọ àbí gbogbo ẹ̀yìn rẹ̀ gan láti ìgbà ilé irú tó wà kàntù rẹ̀ ìgbára yìí bàbá àgbẹ̀ ẹni ìsọ́dún yẹn mẹ́fìlà ọ̀sẹ̀ dédé ẹni ìsọ́dún yẹn mẹ́fìlà ọ̀sẹ̀ dédé wọ́n kò dúró lẹ́yìn mọ̀kámà ìdúró ló fi dáa jùlọ òun wà lẹ́gbẹ̀ẹ́ kábà ni ó di wà wallahu ta'ala alam naam amala li qawlihi ta'ala ittakhidhu min maqami ibrahim musalla rọ́ni ẹmú níbi àyẹ̀ ní ibrahim المنيا كنو فإنها تشر الصلاة فيها لي شداء فرامان صفت من به استدام النبي صلى الله عليه وسلم السلام سنسين أكجره أما جلوسه في دار الحراء أما يجب دار الحراء أو في دار الثورة منه دار الثورة جلوسه في الطريق بين مكة ومدينة أبي الدول الآن مكة في مدينة باستراحة وفي اسمي وانتعبوا لو عديكم فهذا لم يفعله من أجل الشريع إليكم كلك على كل لما تقصر عن الشريعة لما فعله اتفاقا والحاجة إليكم كلك يعرف قلبه في كل بكاء قلت في أوله غير ذلك فيجب صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته